الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنه حديث النبي صلى الله عليه وسلم إذا كان في السلة يطمع yii نالو wa oníkàlùkù láti léèrè nípa níta fúndájọ wọn ni wal mar'atu ra'iyatun fi bayti zawjiha wa mas'ulatun an ra'iyatiha nínú ẹgbàá wa mi wal mar'atu ra'iyatun ala awladi zawjiha wa mas'ulatun an ra'iyatiha obìnrin ẹni tí ó ń dájẹ ni ní inú ilé ọkọ rẹ̀ a ó sì bi léèrè nípa nǹkan tí ń dájú ẹgbẹ́ wa kan sọ wípé obìnrin olùdáranjẹ ni lórí àwọn ọmọ ọkọ rẹ̀ a ó bi léèrè nípa nǹkan tá a fún dájẹ kò sí tàbí ṣùgbọ́n tóbìnrin bá ti délé ọkọ ó ti dé ààyè rẹ̀ eléyìí tó so wípé kó lè gbà débẹ̀ iná làwọn òbí rẹ̀ ń tọ́jú rẹ̀ fún un òun náà ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ fún nítorí kó lè bá rí bẹ́ẹ̀ gbé kó lè bá rọrùn fún nítorí pé bàbá kan sí tó bímá tó fọmọ rẹ̀ táyà kò sí bọ́mọ ti lè dá tó ọmọ lọ́ọ̀lì ọkọ náà ni ẹ̀tọ́ sí àwọn oríṣi olórí ibó tí wọ́n kúnlé ayé lónìí yìí báyìí táwọn oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n máa béèrè ọ̀nà àbáyọ nípa rẹ̀ bàbá tó bímá tó wá jẹ́ pé wọ́n lọ mọ́ rí ìmọ̀ lọ́dọ̀ rẹ tí ọmọ ọ̀gá ti sínlé ọmọbìnrin tí wọ́n bí fún ọ kókó ọmọ rin ọmọ mára kọ ọmọ fẹ̀dí ọmọ wò kọ á àwọn olùdílẹ́rìí ní ẹ̀ṣẹ̀ tó ọ̀dọ̀ lọ́jì ìwọ náà wọ́n ti bí máa fún ọ ìwọ náà ní bàbá ọmọ yìí ó ọmọ yìí ó ní bàbá méjì irú àwọn olórí ibú báwọn kọlu amájẹ fún ọ̀pọ̀ lókè pẹ ẹni tá a bí máa fún tọkàn wò balẹ̀ sí pé kọ́ ọmọ wà nílé pẹ̀lú bàbá rẹ̀ àfi kí ọmọ sáré tètè bọ̀ olùwà ọmọdé ọjọ́ pé nǹkan ti bàjẹ́ la ilaha illallah gbogbo ọmọ pátá táwọn òbí ń bí ọmọ kan ò sí tó wá da títí bí egbin tí bàbá rẹ̀ ó wá rí tó sọ pé tó ń bá ti rí báyìí ohun ìtún gbádùn má bẹ́ẹ̀ lárọ́ wọn máa lé ọ̀dájú kórì rẹ̀ ò pé nínú kọjá pọ̀ ọ̀rọ̀ lu nǹkan àbí kọjá pé nǹkan rọ́ lù ọ́ gbogbo èèyàn pátá bọ́mọ rẹ̀ ó sì lọ ilé ọkọ yóò rí bẹ́ẹ̀ gbé fún ọ ní máa fi wàhálà ìtìnà yọ wọn lẹ́nu ní àlàdo àti kálukú ń ṣe nígbà tó ọmọ bá délé ọkọ ọmọ yìí pé ibi tó ń dé yìí báyìí kíkàn ṣe pé gbogbo ń tó bá wù ọ ló ń lè máa ṣe pípé ara ṣe bọ́ọ̀lù ọkọ àtìyàwó ni kí ló tún ká ẹ̀sán pẹ̀lú eléyìí àwòlówó san lẹ́sàn lórí gbogbo dáadáa tó bá ṣe ń bẹ̀ ààyè kíyà ó sì jẹ́ ọwọ́ lórí àwọn aburú àtà ìdá tó ń bá ṣe ń bẹ̀. wọ́n ìpolówó wa kì í fa àwọn èèyàn lẹ̀ bẹ́ẹ̀ ó láwọn òfin tó de ibẹ̀ rẹ nílé ọkọ wọ́n bà lé ọkọ rẹ jẹ́ wọ́n jọ já sí pé lé ọkọ lọ wà òfófó òfófó lásán fi lé ọkọ ṣe gbogbo àwọn gbọ́ yìí sọ yìí ni àwọn olófófó tí wọ́n fẹnu tó àdúgbò àwọn olófófó tí wọ́n fẹnu tó lò àwọn fọ́léfọ́lé àwọn náà ni wọ́n máa mú lọ́rẹ̀ òní mójútọ́kọ àtọ̀rọ̀ ọkọ àtọ̀rọ̀ ilé rẹ̀ bí bó ti mójútọ́rọ̀ àwọn olófófó jọjọ kóra wọn ká àkóbáni tí kì í yani akramakumullah nínú òfin ṣẹ̀ríyà òfin Allah kò gbà kóbìnrin kankan kó gbé ẹnikẹ́ni wọlé ọkọ rẹ̀ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ onítàn ọba àjọkùnrin onítàn ọba àjọbìnrin ọba àjẹ mọ̀lẹ́bí rẹ̀ ọba àjẹ bàbá àtìyá rẹ̀ ẹnikẹ́ni ọgbọ́dọ̀ wọlé ọkọ rẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ ọkọ wa dé ọba pé ìyáálé ọ̀kan ìyáálé ìsàlẹ̀ gbogbo wọn bẹnu ilé yín gbogbo wọn gbáyùn wọn pariwo lórí òfófófò wọn fi léra wọn lé ọkọ ẹnì pé irú ìyàwó báyẹn ó kẹjẹ ìyàwó lásán ni irú wọn wọn ti jókòó nílé ọkọ irú wọn wọn máa pọ́lé ni irú wọn wọn máa túlẹ̀ ni kò ní mójútó ọmọ rẹ̀ kò ní mójútó ọkọ rẹ̀ bí èwo la tún fi gbọ́ débi tá a sọ̀rọ̀ síjó nínà ló ti wà kò tí ì sún síwájú ntọ́pọ̀lọpọ̀ mọ́gbọ́nlé ọkọ nù àwọn obìnrin àdánù àwọn obìnrin kò ní tàlùbáríkà àwọn ẹni tó yẹ pé wọn mójútó nǹkan tó wá sí ilé ọkọ bíi rẹ́gbẹ̀ bíi ránù bíi òfófó ẹnu sọ́nsọ́ túlétúlé fásitì fásitì nítorí wọn bá kánù ìwé ẹlẹ́dàá ó bí ọ léèrè tó bá di jọ́ gbẹ̀ndàlù kìyàmù nítorí pé wọ́n kàn rò pọ̀ wọlé ọkọ tẹ̀lọ́ gbádùn ara yín kó sì sọ fúnfún débi tó bá lè ṣe dé kẹ́là. ẹ̀gbọ́n wọn kan ní olúwa ó bí ọ léèrè nípa àwọn ọmọ ọkọ rẹ̀ ìyẹn nípa àwọn ọmọ kan ó lè bá wọn lé ọkọ rẹ̀ tí ò ní jọ́ máa jẹ torí ọkọ níjú ìyàwó kan lọ sẹ́nu kí lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin máa fìdí rẹ́mi ń èsì mi mo bí tó bá fẹ́ ṣe kó ṣe ọ̀fẹ́ kàn mí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ obìnrin máa ṣe olú ẹlẹ́dàá ó bí ọ léèrè nípa àwọn ọmọ ọkọ rẹ ìwọ ò lè ṣe bẹ̀ kí lọ wá bẹ̀ tí bákùnrin ti sọ fún ọ kíkó ńlá wọn ma ìyàwó mi ti wà èsì pé wàá délé o ọ dàgùn lásán ọmọ ọlọ́mọ òní òní kéṣà fáwọn ọmọ tiẹ̀ nìkan ni irú wọn tẹ bá ti lè gbà wọn láyè wọn fọ àwọn ọmọ dọ̀tá ara wọn yóò di ike ìwọ́kẹ́ wà ń bẹ ni wọ́n fi ọtí gẹrẹ o ti fìlà tá a gbé sórí sátẹ́gùn lè gbé dànù bẹ́ẹ̀ lórí ilé rẹ̀ wọ́n ti ló pera rẹ̀ lọ́kọ. torí ẹ̀ èmi mo bí ma èmi kọ́ ni mo bí gbogbo ọmọ ọkọ rẹ ọgbọ́dọ̀ mójútó wọn torí pé olúwo bí ọlẹ́rẹ̀ nípa wọn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀l kúyà. wọ́n dájú pé àwọn obìnrin wa wọ́n bá ma ilé yìí sọ́mọ̀ pé kò sí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ ọba tún ìjókòó rẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ fìtínà wàhálà ti ń ṣẹlẹ̀ gbọ́wọ́ wọn ọba ti sí torí pé gbogbo ẹni tó bá ti mọ̀ pé kí mo ṣe wọ́n sì ṣòro fún mi lórí ẹ̀ wọ́n máa bẹ̀rù wọ́n máa sọ̀ra sí olú àkọ́kọ́ wa máa ṣe subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.